orúkọ mi ni Àtinúkẹ́ Ògúngbè. all right uh, a rí ìgbọ́dún. yà mo lè ṣàlàyé fún yín òní yìí mo ń ṣe birthday mo dẹ̀ tún ṣe launching film mo dẹ̀ tún ṣe launching àgbo àwọn àgbo ìbílẹ̀ tí mo ń ta. ní agbára ẹ̀jẹ̀ Jésù ah, inú mi dùn because mo rí àwọn èèyàn tó pọ̀ inú mi dùn gan so mo wà òkè mo wà á pé mo rí ó máa expect nǹkan tó dáa nínú ẹ̀ nǹkan tó máa kọ́yàn lẹ́kọ̀ọ́ kan máa expect nínú ẹ̀. èmi pọ̀ bọ̀ bó ṣe ń kó pọ̀ tó náà ẹyọ kan lèèyàn máa mú but àwòkọ́ṣe mi gangan tí mo love tí mo like nínú ayé mi nínú iṣẹ́ tíátà ọkọ mi Mr. Ṣẹ́gun Ògúngbè. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run ọba lèèyàn máa kọ́kọ́ dúpẹ́ fún láyé yìí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọkọ mi because tí ò bá sí Ọlọ́run tí ò sóhun kò sémi ó tún jẹ́ kí nǹkan tí mo fẹ́ ṣe yìí tó jẹ́ kó wá sí ṣe torí tó bá sọ pé kí n má ṣe é bọ̀ mo ò ní ṣe náà ni bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidigidi mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn tó wá síbi event mi lónìí lágbára ọlọ́run ilé ẹ máa bá ilé yín láyọ̀ ẹ ní bá òkú ọmọ nílé tẹ bá délé ẹ dẹ̀ ní rìn ní ọjọ́ tẹ́bi ń pọ̀nà ayọ̀ lẹ máa fi délé.